والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبواتي أنغو إتوادين النصيحة هنا أني أتندر رأيو سواكرا إتيا كابو سيري إتوي أبي الله سبحانه وتعالى oṣù رمضان tí a wà níbẹ̀ كلهم a ń gbàwẹ̀ kọ́lọ́nkọ́mọ́ṣàgbà ní àwọn ustaz wa Ibrahim Badmus àwọn ni dasuki àwọn wà ní orí ètò pẹ̀lú mi ní òní kí wọ́n bá kó wa ṣe wọ́n lẹ́tọ̀ọ́ yìí ẹ̀ka lábàtí ara lé bákan náà ètò yín tí ẹ̀ ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa sàárà ṣíṣe nínú Islam kí ẹ máa bá wa dáwà ní ẹ̀kọ́ náà tó kọ́lọ̀ lọ́kọ́ wa ṣe ní ẹ̀sùn olóòrùn. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsan ila àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa tí ẹ ń gbọ́ wa ń lé pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. naam ní ìtẹ̀síwájú nípa ọ̀rọ̀ sàrà àsọ́dàkọ́ ìtì abẹ̀rẹ̀ lánàá pẹ̀lú ara wa. a sàlàyé fún wa pé àwọn àyà pọ̀ nínú alukur'an tí Allah subhanahu wa ta'ala ti fi ń sọ fún wa nípa sàrà àṣìṣe ká máa ṣe sàárà pé nǹkan tí ń bẹ nínú ẹ̀sìn ni so a kà fúnra wa nínú àwọn àyà yìí tí Allah subhanahu wa ta'ala ti sọ fún wa so insha Allah tí a fi tẹ̀lé lónìí òun náà ni pé sàárà ṣíṣe yìí oríṣiríṣi ni sàárà ṣíṣe àwọn sàárà mi ń bẹ tó jẹ́ pé as-sadaqatu al-wajiba hmm. tó jẹ́ pé sàárà yóò ọ̀ranyàn ní túláàsì yẹn gbọ́dọ̀ máa ṣe é so bẹ́ẹ̀ ni àwọn sọ́dákọ̀ míì wà tó jẹ́ pé àsọ́dákọ̀ tú àtàtọ̀wàìyà tó jẹ́ pé sàárà yíò sàárà téèyàn bá sí kíni téèyàn bá fẹ́ òun náà ni èèyàn ó ṣe so a méjèèjì òun náà ló wà nínú alukur'an méjì náà ni anabi sallallahu alaihi wasallam ló ti sọ fún wa hmm. èyí tí a pè ní àsọ́dákọ̀ tó wájìbá èyí tó jẹ́ túláàtì òun náà ni èyí tá a mọ̀ sí azakat hmm. àbí zakatul mal òun náà ni gẹ́gẹ́ bí anabi sallallahu wa wasallam ti júwe fún wa ipe nta ń pè ní zakat òun náà ni owó kan tó jẹ́ pé a mú látọ̀dọ̀ àwọn al-aghniya hmm. àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ wa turaddu ala al-fuqara a wà dá pàṣọ́dọ̀ àwọn tí wọ́n ti kíni àwọn tí wọ́n jẹ́ tálíkà tí wọ́n jẹ́ aláìní hmm. so eléyìí túláàsì ni fún ẹni tí ó bá dé ipò kó yọ zaka hmm. ẹni tí owó rẹ̀ bá ti tó òǹdíwọ̀n téèyàn máa fi yọ zaka ó ti dọ̀ràn àyàn ó gbọ́dọ̀ yọ so ń gbé zaka yìí anabi sallallahu alayhi wa sallam ó sàlàyé fún wa nínú hadith rẹ̀ pé buniya al-islam ala khams ó ní wọ́n ma islam lórí òpó márùn kan ní o ìgbà tí anabi sallallahu alayhi wa wọ́n kà lọ ó ní wa ita izakat hmm. pé nínú àwọn òpó ma islam lé tí ò gbọdọ̀ wó tí ó hmm. gbé tó bá ti wó islam bàjẹ́ nu òun náà ní káyọ zaka hmm. so àzaka òun náà ní tá ń pè ní kíni as-sadaqatu al-wajiba òun náà ní pé ọ̀ràn yẹn ní o so nínú al-Qur'an a rí pé Allah subhanahu wa ta'ala sọ fún wa ní inú suratu tauba aya 104 ọba alikiola ní أعوذ بالله من الشيطان الرجيم أن خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم الله سبحانه وتعالى صفى النبي خذ من أموالهم أن مو ننو أووا مو ننو دكيا tọ́bá lo al'amwal ní èdè larabawa jamu mal hmm. ó lè jẹ́ owó asọ́nitú wan natiq hmm. so èyí tí ń sọ̀rọ̀ ní nínú dúkìá àbí tí ó dákẹ́jẹ́ nínú dúkìá òun náà làwọn ẹranko téèyàn bá ní téèyàn ń sìn èyàn ni èyàn sì ni èyàn sì gbogbo àwọn nǹkan yìí ni dúkìá náà ni àmáwẹ̀ lè wọ́n sí kí hmm. gẹ́gẹ́ bí owó lápèjúwe bẹ́ẹ̀ bí gold bẹ́ẹ̀ bí silver àtàwọn nǹkan tó níye lérí bí ilé bí gbogbo àwọn nǹkan báyìí pé kìí nǹkan tí máa so Allah subhanahu wa ta'ala ní kí ànábì kó ṣe kíni káànábì ó mú nínú dúkìá àwọn mùmìnì pé sọ́dákọ̀tà ń tòtọ̀ ìhìrùn bíhà yàní kó mú sọ́dákà kan hmm. yàní kó mú kan kó mú kan tó jẹ́ pé tòtọ̀ ìhìrùn wọ́n ti tẹ̀ kí ìhìn bíhà fi ṣe kí ni ó fi tún fi fọ̀ wọ́n mọ́ látara owó yìí tó bá wá mú sọ́lẹ̀ àlẹ́yìn kó wá sàdúà fún wọn hmm. kó sàdúà fún sàdúà àlékún àlùbáríkà inú hmm. dúkìá wọn hmm. lẹ́gbà tó bá sí kíni tán bá yọ tí ó yẹ kí wọ́n yọ ń bẹ̀ tán Allah subhanahu wa ta'ala ní inna salataka sakanun lahum Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní sakanun huna bi ma'na ar-rahma ó ní torí pé ó ní inna salataka ládájú àdúà tí Ànábì sallallahu alaihi wasallam bá ṣe fún wọn lẹ́gbàá tó máa zaka ìtàn kákànù lahum ay rahmatun lahum yani àánú ni ó máa jẹ́ fún wa ìkẹ́ ni ó máa jẹ́ fún látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wallahu sami'un alim Allah subhanahu wa ta'ala ni ọba tí ń gbọ́ gbogbo nǹkan alim ọba tó nímọ̀ nípa gbogbo nǹkan pátápátá ó nímọ̀ nípa ẹni tó lówó tí ò fẹ́ yọ zaka ó nímọ̀ nípa ẹni tó ní bùkátà sí ká ti zaka yọ zaka fún ó nímọ̀ nípa ẹni tí ò ní bùkátà sí náà tó náà ń ṣe bí ń pìtẹ́ níbi táríkà pé hmm. fóun ó nímọ̀ nípa oníkálukú so Allah subhanahu wa ta'ala ó sọ fún wa níbi ayà yìí pé kí ànábì sallallahu alaihi kó múnú owó wa kó sí kíni ká yọ zaka so eléyìí òun náà ní tá ń pè ní kíni as-sadaqatu al-wajiba as-sadaqatu al-wajiba yìí lẹ́yìn ìgbà tí owó bá ti wó òdiwọ̀n tó yẹ kó wa ta'ala wá ipe ẹnikẹ́ni ẹ̀sá rí ogbẹ́ntẹ́ bá rí ẹ̀sá gbé fún ó wá la àwọn kan kalẹ̀ tó jẹ́ pé àwọn wọ̀nyí àwọn náà lágbọ́dọ̀ ṣe kíni àwọn náà lágbọ́dọ̀ fún ní sàárà yìí ní zakai àwọn lágbọ́dọ̀ yọ zakai fún àgbọ́dọ̀ gbé fẹ́lòmíì tó bá ti yàtọ̀ sáwọn wọ̀nyí so eléyìí a rí nínú suratu tauba náà ní aya títí pé Allah subhanahu wa ta'ala sọ pé innama sadaqatu lil fuqara wal masakin wal amilina alayha wal mu'allafati qulubuhum hmm. yani Allah subhanahu wa ta'ala ó ní sàárà tẹ́ríhun yàní zaka ọ̀nà yẹn tẹ́ ríhun lil fuqara hmm. àwọn tálíkà ló wà fún o ẹ̀sìn bá àwọn tálíkà so àwọn tálíkà méjì ni wọ́n pín sí àwọn kan bẹ tí wọ́n béèrè káàkiri wọn ò nílò tọ́ àwọn fuqara wọn ò nílò tọ́ àwọn ṣe kíni wọ́n sì wọ́n fara dà tó ti hmm. mi so àwọn eléyìí ní ti báyìí àwọn méjèèjì àwọn tó wal masakin àwọn wọ̀nyí àwọn ni wọ́n ní ẹ̀tọ́ sí káṣí kíni tayo zaka fún wọn ó wá ní wal amilina alayha hmm. àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí pé wọ́n ń gba zaka yìí káàkiri hmm. àwọn tán wọ oko káàkiri tán wọ gbèríko káàkiri pé sọ zaka yín ẹ wá san zaka yín hmm. àwọn eléyìí wọ́n ń ṣiṣẹ́ látara ṣẹ́ tí wọ́n ń ṣe yìí á fa àwọn náà ní zaka yìí ká fún wọn bẹ̀ pé tọ̀ owó ọ̀yà iṣẹ́ tó ń ṣe ni wal mu'allafati qulubuhum àtàwọn tó jẹ́ pé kí ni à ń fi afẹ́ máa fa ọkàn wọn sínú ẹ̀sìn hmm. a máa fi zaka kí ni a máa fi fa ọkàn yẹn sínú ẹ̀sìn hmm. àwọn tààrà máa bẹ̀rẹ̀ ká fa ọkàn wọn sínú ẹ̀sìn yìí àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé èyí ti èèyàn méjì ni wọ́n hmm. ẹnìkan ń bẹ tó yẹ kó wò tí ẹ gba ìsìláàmù rárá ṣe a lè máa fún un nínú zaka láti kí ni láti lè bá fi ká lè bá fi pé ọkàn rẹ̀ sínú ìsìláàmù ànábì ṣe bẹ́ẹ̀ fún àwọn kan náà àwọn kèfèrí ṣe fi ànábì fún wọn nínú nǹkan ogun nígbà Hunayn tánàbì fún wọn láti kí ni láti fi máa fi fa ọkàn wọn ìkọ́nà àwọn tánàbí fún yìí ó ní ànábì lòun lè ti jù ó látara gbogbo tí máa ń fún yìí ó padà wáyé ànábì wá jẹ́ ẹni tó padà nífẹ̀ẹ́ ti jù so eléyìí inú ọ̀nà kan tí ẹ̀ máa fi ṣe kí ni tí ẹ̀ máa fi fi làká tí ẹ̀ máa fi fi fa ọkàn yẹn gẹ́gẹ́ náà ni ẹni tó ti wọnú ìsìláàmù àmọ́ tó yẹ pé ẹsẹ̀ rẹ̀ dúró ń ṣe ségesège bẹ́ẹ̀ látara kó ní bùkátà ni bẹ́ẹ̀ látara pé kò ní ti ń wà ní sórí eléyìí oríṣiríṣi àáfùn nínú làká láti Hmm. ó mọ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ lọ́bù míì hmm. kẹ́sìn ìlú ọmọ bàbà jẹ́ so irú eléyìí náà inú ẹni tí a sì kíni tá fún ní zaka ni Allah subhanahu wa ta'ala ní nínú ẹni tá fún zaka òun náà ni wà fi rìkọ́d hmm. ẹni tí ó wà nínú gbèkùn tó wà nínú oko ẹrú tó pé a wà fún ní zaka láti ni láti fi ra ọmọlúwàbí ara rẹ̀ láti fi gbára rẹ̀ lẹ̀ kúrò níbi ẹrú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wal-gharimin àwọn tí wọ́n bá jẹ gbèsè ọ̀nà tí wọ́n bá ẹni tó wá dúró fún ẹnu bá sá làbárígù rẹ̀ mọ́ so ó bá ó bá di pé òun náà bá doni gbèsè látara rẹ̀ hmm. so irú eléyìí ní ti báyìí inú ẹni tó náà lẹ́tọ̀ọ́ sí pé ká ṣe kíni ká fún nínú owó zaka yìí ni hmm. ó wá ní wà fi sabilillah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni zaka a tún máa ná sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala hmm. lápèjúwe bóyá àwọn tán fẹ́ lọ lè jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ara rẹ̀ náà ló wà bóyá àwọn tó jẹ́ bóyá afẹ́ fi kọ́ ilé kéwú ara rẹ̀ náà ló wà fi sabilillah àfi kọ́ mọ́sálásí ara rẹ̀ bẹ́ẹ̀ náà ló wà aláàárẹ̀ fi sẹ́bìlì la gbúrú àwọn ọ̀nà yìí náà ọ̀nà táà máa kí ni táà máa ná zakasi ni ọwọ́ ni wọ́bìnì sẹ́bìlì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni arìnrìn àjò hmm. ẹni tí ń rìn àjò tí nǹkan rẹ̀ wá tán ó lè jẹ́ olówó nílùú wọn àwọn ìgbà tó ti wá dé ìlú tó wà yìí nìsín gbogbo nǹkan ti tán fún ó ti há síbẹ̀ hmm. torí eléyìí nísìnyí láti hmm. ni láti fi sàánú rẹ̀ láti fi kí ó fi bọ́ nínú wàhálà tó wà Allah subhanahu wa ta'ala wá sọ fún wa pé faridatan min Allah so zakata ń sọ fún wa ìsọ́lákàtà ní ká yọ yíò ọ̀ràn yẹn ní o látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kéèyàn kan má takú o kó wò ní yọ hmm. kéèyàn kan má ronú o pé àdù wàhálà tí mo ṣe lérí tí mo fi kó jọ adúrú fìtílẹ̀ tí mo ṣe tí ń sá lókè tí ń sá lọlẹ̀ ó wá di nìsín ẹ wá ní kí n wá mú nínú owó mi kí n wá mọ fún àwọn tálíkà kan kẹ́nikẹ́ni kó Ronu ronú lọ o faridatan min Allah ọ̀ràn yẹn ní látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ipe ká fún àwọn mẹ́jọ yìí tí Allah subhanahu wa ta'ala tí wọ́n kà fún wa nínú alukur'ani ọ̀ràn yẹn ní kó jẹ́ pé àwọn wọ̀nyí láàfún ká má gbé e fún ẹni tí ò tọ́ sí Allah subhanahu wa ta'ala ni wallahu alimun hakim Allah subhanahu wa ta'ala ọba tó so látara látara ìdí eléyìí yóò lè jẹ́ pé kí ni ó ń kálukú ó sì kí ni yóò lè máa gbádùn láwùjọ so àmọ́ aburú tá a kàn láwùjọ wa lónìí òun náà ni pé zakai yìí tá à ń yọ ọ́ síbi tó yẹ ká yọ sí hmm. táwọn èèyàn tiẹ̀ ń yọ rárá hmm. ẹ ti bá mi sí wọ́n ń yọ rárá dépò pé ká tún wá sọ pé tí wọ́n yọ́ tuntun ẹ̀kan yọ sí hmm. so insha Allah tó bá di lọ́la ibi eléyìí láti bẹ̀rẹ̀ ìpè zaka yìí sáwọn èèyàn ń yọ sọ́mọ́ wá ń yọ sébi tí ó yẹ kí wọ́n yọ sí síbẹ̀ náà ni wọ́n yọ sí so abi Allah subhanahu wa ta'ala kọ́ńtà sàlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa. Allahumma amin so àwọn ustaz wa Ibrahim Dasuki àwọn náà ni à ń gbọ́ wọn ní àtẹ̀kan so àwọn tí a bá fẹ́ pè wọ́n sí orí nọ́mbà àwọn kápẹ́ wọn sí zero eight one forty five ninety five fifty eight thirty nine zero eight one forty five ninety five fifty eight thirty nine nọ́mbà àwọn ustaz wa nìyẹn so àwa tí a bá fẹ́ pè sí ètò àdínù nàfíà ká pè sí zero eight one zero thirty three fifty one fifty four nine ah, abdulfatah sàrùmí àti àwọn ustaz ibrahim dasuki badmus náà ni à ń dágbére pé. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.